Ẹ kúrọ̀lẹ́, ẹ kúrọ̀lẹ́, ẹ kúrọ̀lẹ́. Ẹ kú dédé wò yí. Ṣé dáadáa ni mo bá yín? Kò pẹ́ tí mo dé láti ibi iṣẹ́. Mo wá bóyá, um, a máa rí èèyàn kan àbí èèyàn méjì tó ní question láti bèèrè lórí ọ̀rọ̀ group yẹn. Mo dẹ̀ wá láti tún wá yànàná ọ̀rọ̀ group yẹn ni. Ẹ má bínú. Kódà gan, ó ṣe é ṣe kó san owó kí n pàpà dá owó ẹ̀ padà kí n má fi ẹ sínú group mò ń scrutinize àwọn èèyàn gan àwọn tó bá wọ̀n nínú group yẹn á mọ̀ pé security ẹ̀ tight bàjẹ́ so kò ṣe gbogbo èèyàn àwọn míì gan tí mo ti mọ̀ tẹ́lẹ̀ tó bá fẹ́ join group yẹn mo ní máa àlá wọn that is the truth torí wípé security yẹn láti wà tight ẹ bèrè lọ àwọn group yẹn bóyá wọ́n fojú ríra wọn báyìí so security yẹn láti wà tight gan o lè sanwó kí n mọ̀ ẹ́ pẹ̀lú ẹ̀ náà kí n má fẹ́ kó wọnú group yẹn i'm telling you mo tún wá pẹ̀lú àwọn ẹ̀yin àwọn tó ní hiv tó wà hiv positive tó wọ́n detectable ẹ má wọrí mo mọ stigma tó máa tó wà lára tó máa ń fọ́lò kínní yẹn èmi máa protect yín pa máa protect ṣebí mi inú yín mo ní nọ́mbà yín lọ́wọ́ mo ní píkṣọ yín lọ́wọ́ ọjọ́ wo lẹ ti rí níta but mi ò lè fi yín sínú group without your consent mi ò lè fi yín sínú group láì jẹ́ wípé ẹ fún mi ní àṣẹ láti fi yín sínú so ni mo ṣe ní ìwọ tó bá mọ̀ pé wà HIV positive please ní diaspora reach out sí mi Ashima ṣì máa extend ẹ̀ sí naija but kò kí ń ṣèsìn ìwọ tó bá mọ̀ pé wà HIV positive reach out sí mi tẹ́ bá dẹ̀ ní ẹnì kankan tó ní a eh, question nípa ọ̀rọ̀ group yẹn please ẹ ní opportunity láti pè mí nísìn láti bí mi lórí plus láti pè wọlé sí plus four four seven four zero four eight five one two three four tí question ni ò bá wà sensitive tí ó bá dẹ̀ threaten security group máa dẹ̀ ẹ lóhùn but tí ó bá wà sensitive mi ò ní dá ẹ lóhùn and ẹ̀yin tẹ àwọn kan tẹ ti sanwó tí mi ti hà dì yín ní ìrọ̀lẹ́ yìí àwọn bíi mẹ́fà like peers náà lọ torí pé wọ́n ti rí èèyàn tí wọ́n fẹ́ mo ṣe máa tún máa hàd àwọn tẹ́tí sanwó látànà tí mi hàd máa bẹ̀rẹ̀ sí ní hàd yín lálẹ́ tòtá bá ní ẹni tó fẹ́ béèrè question nípa group yẹn as eh, opportunity rẹ̀ láti bí mi ẹ̀yin Nàìjíríà unfortunately owó yẹn ò ṣe reduce torí àwọn èèyàn san owó tí mo sọ and the, the type of àwọn èèyàn tí mo ní ẹ ẹ fẹ́ àwọn èèyàn tó jẹ́ wípé anywhere lobìnrin ti lè fẹ́ wọn tẹ́pọ̀ wọ́n lè mú pálí wọn already pálí wọn ti ní visa ready made anywhere wọ́n lè mú pálí wọn kan lọ bá obìnrin ní ẹni ìlú àwọn ló sanwó yẹn so mi ì ní lè drop standard yẹn torí nínú wọn gan sọ wípé ká ló wà below yẹn àwọn ò ní wọnú group yẹn báwọn ti máa mọ̀ pé irúwà ògiri wa ni so mi ì ní lè drop standard yẹn àfi tí bá tún máa increase ẹ̀ so fún àwọn tó ti sanwó fún mi àwọn tó jẹ́ pé anywhere náà ti lè níyàwó anywhere mo ti lè introduce obìnrin sí wọn the difference ni pé wọ́n kọ̀ wà nínú Nigerian group so mi ò lè drop standard yẹn má bínú group ti London UK America tí àwọn set kan bá ti lọ tán máa increase owó yẹn torí wàhálà tí mò ń ṣe lórí group yẹn kò ń ṣe nǹkan kékeré honestly wàhálà tí mò ń ṣe ní orí group yẹn ò ń ṣe kékeré so ó lè ṣeé ṣe kí n increase owó yẹn láìpẹ́ mo máa mo máa nínú àwọn tí mo filẹ̀ lénìí tí wọ́n lọ lénìí mo máa pe one or two nínú wọn ká gbọ́ nǹkan tí wọ́n ní sọ nípa group yẹn then ẹ̀yin ẹ̀yin bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ ẹ̀yin tẹ́ bá ní ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ nípa ọ̀rọ̀ group yẹn tẹ́ fẹ́ béèrè this is an opportunity for you to ask me tí nǹkan kan bá rú yín lójú tẹ́ fẹ́ béèrè nípa ọ̀rọ̀ group yẹn you can ask me. and the number to call is plus four four seven four zero four eight five one two three four. Go on, I'm fair. I want to try and charge my phone. tí mo ti fílẹ̀ lénìí. àwọn ilé ṣì ń sọ̀rọ̀ mo ṣe discharge wọn ni mo ṣe discharge wọn ṣe bá mi sọ̀rọ̀ tán ni mo ní ṣe ṣì ń sọ̀rọ̀ ni. a ṣì ń sọ̀rọ̀. ẹ wà ẹ wà live mo fẹ́ kẹ mo sọ fáwọn èèyàn pé èyí ni mo fi yín lẹ̀ nínú group. ok. ẹ ní sùúrù ẹ hold on ẹ jẹ́ n gbé yín sí speaker. Ah. hello. ẹ eh, boyfriend yín náà ti ń pè mí o. hello. hello mo ń gbọ́ yín ẹ ní sùúrù mo fẹ́ connect yín mọ́ speaker mo fẹ́ connect yín mọ́ speaker. èmi ò gbọ́ yín o. mo ń bọ̀. hello. hello. ẹ̀hẹ̀ ṣé tí ń gbọ́ mi sí i ṣé ń gbọ́ mi. hello. ṣé tí ń gbọ́ mi. Hello? Hello? Hello? Ṣé ti ń gbọ́ mi? Ṣé ń gbọ́ mi? Mo ń gbọ́ yín báyìí. Now, kí lẹ lè sọ nípa group yẹn? Ẹ̀yin ni mo filẹ̀. Girlfriend yín náà ti pè wọlé nísìn. Bọ̀ wọ́n. Oh. So, kí lẹ lè sọ nípa group yẹn? Kí ló ṣẹlẹ̀? Èní ni mo fẹ̀yìn sílẹ̀. Ni ẹ̀yin ni pé mo yọ yín ní group yẹn pẹ̀lú partner yín tí mo jọ yọ kí ni àwọn nǹkan tẹ́ lè sọ nípa group yẹn ẹ má sọ àwọn security aspect ẹ o. no fantastic group like like I've been around for a while me ti rí group that is well organized and people behave themselves ní ní gathering of Nigeria like this hmm. most especially is fantastic fantastic ok ẹ jẹ́ ń gbé kọ́ọ̀lù woman yín hello. hello sis. mo ní kí lẹ lè mo pè yín pé kí lẹ lè sọ nípa group yẹn ẹ̀yin ti kúrò ń bẹ̀ lẹ́nìí náà mo ti yọ yín kúrò ń bẹ̀ torí ẹ ti fáìn yìí. àbí ti kúrò ń bẹ̀ ọ̀fẹ́ mo ti ní tèmi ṣe ń bẹ̀ lórúkọ lágbára ọlọ́run. ẹ ẹ tiẹ̀ kúkú chat mo mẹ́mbà tẹ̀tí. the rest of people i'm best of luck. amen gbọ́ kí lẹ lè sọ nípa eh. group yẹn. ah hmm mo fún yín ní ninety nine percent with that group mi fẹ́ fún yín ní hundred tán ah, ah, and it's a top notch honestly. kílé tẹ̀lé fún mi you really uh, yes you start down you àbí òmò bá ṣe plan ẹ̀ but you really planned it. Mm-hmm. ọlọ́àdẹ bàbá fún yín ní more lọ́nà wisdom and understanding lágbára ọlọ́. àmín. ẹ ṣe gan o ẹ ń dùn wá nínú ọlọ́run àbá dúró tẹ̀yìn náà ẹ̀ ní rí bàjẹ́ kankan lórúkọ jésù. àmín. tòtó gbàdúrà fún yín o ogun ọ̀run á gbàdúrà fún yín. àmì ọlọ́run. I wish I think I remember that group in my life. Oh. because at, honestly at least ẹ máa ríyàn pè yín ẹ I find I find out how are you faring báwo ni dé yẹ the boredom at least láti um, àárọ̀ àná yẹn ó wà reduced. Oh. honestly yeah. Oh. so thank you so much. okay ẹ ṣé ẹ jẹ́ kí tún pé ẹlòmíì ẹ lè pe owó náà ẹ ẹ tó. ẹ jẹ́ kí tún pé ẹlòmíì nínú àwọn tí mo release lénìí ń bọ̀ náà pé yẹ ta ni mo release pẹ̀lú ń bọ̀ ń bọ̀ náà pé Cardiff lélẹ̀ wa. n kò fẹ́ kẹ́ gbọ́ mo ṣe iṣẹ́ mo plan honestly mo plan wọ́n bá ní kéèyàn plan mo plan ọlọ́run dẹ̀ fún mi ṣe. hello ṣé wọn ni mo she release in nsìn like yìí. ìkílẹ̀ wí mà. ṣé wọn ni mo ṣe bá ìwọ àti partner ẹ sọ̀rọ̀ ìwọ àti boyfriend ẹ sọ̀rọ̀ láìpẹ́ yìí. rárá rárá mà. ìwọ ni mo bá sọ̀rọ̀ pẹ̀lú boyfriend ẹ nísìn láìpẹ́ yìí. rárá rárá yín ok má má sọ èdè má sọ ta ló ní hello. ìwọ ni mo ah. ṣe release pẹ̀lú máa ẹ̀ ń sìn àbí. bẹ́ẹ̀ ni mà. now ó wà live o kí ló má dárúkọ ẹ o kí rí nípa group yẹn because you were discussing it with me kí ni nǹkan tó lè sọ nípa group yẹn kí ni joy tó rí bẹ́ẹ̀ kí ló rí kí ló wà fantastic nípa group. nǹkan tó wà fantastic ni pé um, group yẹn wà coded and uh, there is security um, you are not going to know each other and you are faithful. You, you be faith, you know. Kò sọ joy tó fún ẹ, má sọ, má tú security mi síta. Okay, yeah. Actually, ó ó múnú mi dùn gan because láti ìgbà tí mo ti join group yẹn, mo kàn rẹ́rìn-ín ni as in, a kò máa rẹ́rìn-ín, àwọn èèyàn kò máa wò kí ló ń ṣe léèbọ̀. Èmi mo mọ reason tí mo fi ń rẹ́rìn-ín mm. because èmi ni mo mọ nǹkan tí mo gain ní group yẹn nǹkan tí ò ṣe fẹnu sọ ni you know oh. ayọ̀ ayérayé that will make um, tí ò ní jẹ́ kéèyàn ní depression hmm. that will make you to be okay and that's the most important thing to my life honestly ẹ ṣe gan àti yínká god bless you. so so get value fún owó ẹ. of course of course i did. so fi pe owó yẹn mo play down too much so fi pe yẹ kí increase ẹ. Eh? màá ní for now ẹ ṣe kọ́kọ́ filẹ̀ bóyá much later then you can now increase it ṣe get. okay okay yeah. but o enjoy o enjoy group yẹn ṣá. I, I did. ṣé o ṣé kò dùn ẹ́ kò dùn ẹ́ kò dùn yín pé mo yọ yín kúrò ń bẹ̀ ṣé o wish pé kò sì dúró síbẹ̀. no yeah uh, not really mo wà okay bẹ́ẹ̀ ṣe yọ mí because mo ti mú nǹkan tí mo fẹ́ mú so hmm. what, what am I still waiting for? Okay. She get. Yeah. I'm happy. I'm La really happy. God bless Ade. you, ma. Honestly. Ah. God bless you. God bless you. Ami. God bless you. Oh, I wish you luck. All right. ẹ lè ṣe pè fún mi kó ràn mí àdúrà ẹ rí bí àwọn iléeṣẹ́ ń gbàdúrà àdúrà tinúwá ni àwọn ẹlòmíì tí ò rọrùn sùn tó jẹ́ pé Ọlọ́run gbọ́wọ́ mi láti fojú oorun sójú ẹ̀ Àdúrà tinúwá ni èpè ò lè ràn mí àìmọye orí tó ń ṣàdúrà fún mi àwọn eléyìí tó yẹ pé wọn ò ní kàn hello hello má pariwo má dárúkọ ẹ o wà láìvò mo kàn fẹ́ kó sọ nǹkan tó rí nípa group yẹn. A very, very lovely group, decency, matured mind, and go getters. It really makes sense. No regret wow. it really really makes sense. ṣòfin ìpowó yẹn pọ̀ jù fún group yẹn àbúrò kéré. no no no not at all value for money. Hmm. value for money matured minds ló wà ń matured minds and never a dull moment. Hmm. ìjẹ́ ìjà ìjẹ́ drop blue film sínú group yẹn rí. at all i i said matured minds ló wà ń matured minds. Hmm. strictly matured minds. now ìgbà tẹ fẹ́ exit mo fẹ́ mú yín kúrò nínú group yẹn fún ẹ̀yin tí ẹ lọ forúkọ mi sí group ìjẹ́ ẹ rí mi nínú fídíò àbí mi ò make video yeah. call pẹ̀lú yín. a ṣe a ṣe conference call a ṣe video call conference call. good good ẹ ṣe. a ṣe video call conference call. so so far so good. Oh, enjoy group ẹ o enjoy ara ẹ. Uh, never regret Mostly sì lè join single self mi regret that, all. àìrọ o lè join o kilo ló fẹ́ máa wá <laughs> nílẹ̀. Eh, mo mọ̀ mo mọ̀ mo kàn ń sọ nǹkan tí tó wà bí mi ṣe hmm. okay all right. Good In luck. fact, the whole of yesterday was just about fun. We had fun till midnight, just chatting and laughing in the group. It really wow. makes sense. Wow. So so if there's anything to miss in the group yẹn kí ni, so miss ẹ. I miss I miss the people. I miss oh. the conversation, the group conversation. Bọ̀yé láti lò. It's never a dull moment. Bọ̀yé láti lò. That's why I said it in my opportunity mi tún lè just for that conversation alone. Bọ̀yé ah, láti lò. Bọ̀yé low. Yeah. Bọ̀yé láti lò. All right o now tẹ bá anybody tó bá ní any question tó fẹ́ bi mí nípa group yẹn ó dàárọ̀ la kí n tó drop topic tí mo fẹ́ drop mi ò fẹ́ drop topic mo kọ̀ wá sọ̀rọ̀ nípa group yẹn ni ẹ̀yin ará Amẹ́ríkà tẹ́tí forúkọlẹ̀ máa tẹ́tí sanwó fún mi mo máa hard gbogbo yín ẹ máa expect conference call mi torí mo máa orientate àwọn èèyàn kí n tó mú wọn wọnú group àwọn àwọn eh, àwọn do's and don'ts wa mo máa don't wa mo máa ń sọ. So, kó tó di wípé mo gbé wọn sínú group mo máa kọ́kọ́ orientate wọn mo máa discuss pẹ̀lú wọn and mi ìdẹ̀ kúrò nínú group yẹn mi ìfìgbà kan fi group yẹn lẹ̀ so tá bá rí ẹni tó fẹ́ béèrè question concerning the group before kí n tó shut down because mo wá a lot of people ló ń pè mí lénìí kíní yẹn tí ó wá fẹ́ kà mí láyà a lot ló ń pè mí lénìí àwọn èèyàn máa pè mí gan lénìí o àwọn èèyàn pè mí lénìí o. Hmm lórí ọ̀rọ̀ gúrùpù yìí wọ́n fẹ́ẹ́ pa mí lénìí ó tó stage kan mi di ẹ̀dá wọn lóhùn mọ́ wọ́n fẹ́ẹ́ pa mí lénìí so um, tabari ẹni tó fẹ́ béèrè question lórí gúrùpù yẹn kí n tó lọ the number to call now is plus four four seven four zero four eight five one two three four tí kò bá ń ṣe àǹtí nǹkan ẹ̀ reduce owó fún nàìjà àbí àwọn requirement yẹn ó ti pọ̀ jù tí ó bá ń jẹ́ yẹn tó bá jẹ́ yẹn ni ẹ má béèrè question but tó bá tí ó bá kí ń ṣe yẹn tẹ́ bá ní any question tẹ́ fẹ́ béèrè kí n tó lọ please ẹ feel free ẹ feel free láti béèrè lọ́wọ́ mi. so tẹ́ bá ní any question láti bí mi the number to call is plus four four seven four zero four eight five one two three four tẹ́ bá ní any question láti bí mi jẹ́ kí n kò lọ pick èèyàn kan randomly nínú group kí n kò let me see hello. hello ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ o. ẹ kalẹ́. ẹ lé o ma ẹ kalẹ́ ma. ẹ kalẹ́ o ẹ kalẹ́. ìsayínká. yẹ ẹ kalẹ́. làfà Fẹ́mi ló ń sọ̀rọ̀ láti Nàìjíríà o mo fẹ́ béèrè nípa gúrúùpù ni o bí wọn ṣe lè join everything mo fẹ́ béèrè o. láti Nàìjíríà hundred and fifty thousand ṣe iṣẹ́ wo ni iṣẹ́ wo ni Fẹ́mi ń ṣe civil engineer ni mí a contractor to telecom telecommunications yes, company. yes láti Nigeria a hundred and fifty thousand naira. Oh, and you must okay. you must have a work ID you must have a, an international okay. passport you must have yeah. national identity card tó bá wá jẹ́ oníṣẹ́ àdáni you must have a CAC certificate you must have national ID and you must have international passport and your your your company must have an account. yes i do. so to bá ti ní gbogbo yẹn ọwá hundred and fifty thousand naira then we can take it off Or, of course mo ti list àwọn èèyàn your ti tó ti sanwó mi ìkọ̀ tí ready láti create a group here. ni but mo list already so me, ìdẹ̀ lè drop standard here. that is the standard okay. for Nigeria. okay how, how do i go about the money wàá kọ́kọ́ sẹ́ǹdì àwọn nǹkan tí mo béèrè yẹn ná owó last last lówó mi kọ́kọ́ gbowó mo kọ́ fẹ́ rí àwọn àwọn dọ́kúmẹ́ǹtì yẹn náà wàá kọ́ sẹ́ǹdì ẹ̀ sí mi kí n tó kọ ẹ tó sọ pé owó. ti ti companies account yẹn ṣé màá kàn kọ orúkọ màá kàn kọ bank stuff mi àti account number everything. No ṣebí báńkì ní ṣebí o ní statement of account. No, mo ní current account mo ń lò pẹ̀lú wọn current account corporate account company ẹ láti ní company tó ní láti ní account and a tax clearance okay, láti sọ wípé o máa ní tax clearance láti show wípé law abiding citizen ni ẹ pé òun san tax fún ìjọba. okay yeah okay mm. okay i have everything. okay when you have everything to bá ti send it then we can now go next level. so ẹlòmíì tó bá fẹ́ béèrè lọ́wọ́ mi otherwise mo ti ní àwọn list mo ti ní àwọn èèyàn tó ti tó ti fulfil gbogbo àwọn kinní yẹn ìmí inú wọn ti sanwó mi ti ẹ lọ sí àkáǹtì yẹn kò sẹ́ndì wọn kò sẹ́ndì àwọn kinní yẹn wọ́n sẹ́ndì dọ́kẹ́sì mi ìtútí ní ìgbàgbọ́ àfi tí n bá fojú mi rí wọn wọ́n dẹ̀ accept wọ́n mọ̀ pé owó wọn ò lè sọnù yeah wọ́n mọ̀ pé owó wọn ò lè sọnù and the essence of this ni pé kò ní sí ebi ń pa mí let me tell you what happened today obìnrin kan pè mí ní last week ó fẹ́ join group mi ní bíbáyìí ó wá sọ fún mi wípé owó yẹn ò kí jẹ́ kó di èní láti last week nígbà tí màá fi jí léni ó ti sanwó mi ì hàdẹ̀ mọ́ group mo wá pè nírọ̀lẹ́ mo sọ fún pé mi ò wà comfortable láti hàn demo group mi ó ní kí ló dé mo ní ẹ ẹ̀ lájẹṣẹ́kù ni láti last week fifty pound ẹ ṣe ń san lé that means pé ẹni ọkùnrin tí wọn bá hàn yín mọ you become a reliability to the man ẹ ẹ̀ lájẹṣẹ́kù ránṣẹ́ wàá explain fún mi nǹkan tó ṣẹlẹ̀ tí wọn ò fi lè san mo tún tún bá wọn argue náà wá nínú kò rí bẹ́ẹ̀ so irú àwọn nǹkan báyẹn red flag ni wípé o tiẹ̀ wá ná mi àbò ń sọ pé ẹgbà one twenty ẹgbà hundred mo máa block ẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ní o tiẹ̀ lè meet àbọ̀rọ̀ fún àwọn ní thirty thirty thousand ó ti ṣí ọ̀jù pé èèyàn struggle wá thirty thousand yẹn láti wọnú group yẹn ó ti mọ̀ pé òun máa gbà padà lọ́wọ́ ọkùnrin tó ń bá rí it's not going to happen obìnrin tó bá tiraka san one fifty tó dẹ̀ ní gbogbo kinní yẹn mi mi ò fi pé mo fi pé ó níṣẹ́ gidi lọ́wọ́ tó ní gbogbo requirement yẹn oníṣẹ́ gidi lọ́wọ́ ọkùnrin náà tó bá ní gbogbo requirement yẹn èèyàn mọ̀ pé iṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ so èmi ò ní lè ṣe oní thirty thousand twenty thousand àwọn eh, caris báwo ni àwọn èèyàn wà caris yẹn ọmọ àbúrò bàbá àlìámì ni o àbúrò àyàndá ọmọ àbúrò bàbá ọmọ àwọn ọmọ mi òun ni caris yẹn fẹ́yìn tí mò ń sọ ẹ rí i pé ní mat àyàndá ló wà lórúkọ ẹ̀ ẹ rí i pé nímọ̀ tàyàndá ni fún ẹ̀yin ẹ̀yin kan tẹ́ ẹ ní bẹ̀rù bí tí mò ń sọ wípé àwọn àbúrò wọn ò fi mí lọ́rùn lẹ́sẹ̀ rí nímọ̀ tàyàndá òun lẹ́ rí ẹ rí i pé surname kan náà lájọ ń jẹ́ òun lẹ́ ń bẹ̀ yẹn so bí mo ṣe ń sọ lọ ẹ ẹ ẹni tó bá fẹ́ join kó kó kọ sí mi but má wulẹ̀ kọ sí mi tó bá ní gbogbo àwọn nǹkan tí mo dárúkọ yẹn má wulẹ̀ pè mí please. mawule wulẹ̀ pè mí tó bá gbogbo awon nǹkan ti mo daruko má wulẹ̀ pè and for those of you tẹ́ wà HIV positive E kọ sí mi àbí e send voice note sí mi in diaspora e ma wa protected nobody kẹtì ekoko to join group yẹn na ẹ kọ́kọ́ make sure wípé hmm, má leak e out teba ti kọ si mi ma so nǹkan tẹ́ máa kọ́kọ́ màá sọ nǹkan tẹ máa kọ́kọ́ ní tẹ máa fi mọ̀ wípé security yẹn láti tight màá sọ nǹkan tẹ máa níná kẹ tó kọ sí mi tí ò tẹ ń ṣe láti status nkíní kan because ẹ lè parọ́ pẹ̀ ní hiv so kẹ tó kẹ tó bá tẹ bá ti wá bá mi màá sọ nǹkan tẹ máa lọ ní tẹ́yìn náà fi máa mọ̀ pé security bẹ̀ yẹn máa tight gan fún ẹ̀yin tẹ hiv positive ẹ fohùn ránṣẹ́ in diaspora kẹ́kọ̀ọ́ sí mi then gbogbo ẹ̀yin tẹ́ wà ní nàìjíríà náà mo ti sọ fún yín ẹ̀yin tẹ́ wà ní diaspora náà kí ẹ tí bá wò ó pé hmm, o lè má fi yín sí o so the number to call is plus four four seven four zero four eight five one two three four àwọn mẹ́fà ni mo filẹ̀ léni náà kúrò nínú group yẹn léni tán pè ara wọn god bless you um, ṣe rí pé mi ò lè pé ẹ jẹ́ kí n porúkọ ẹ̀ gangan ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ nímọ̀ tẹ́ ń rí i ní mọ́ọ̀tà yọ̀ǹda tẹ̀ ń rí tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ẹ̀ bí ọmọ ló jẹ́ sí mi ò mi ò lárúkọ ọmọ lé lórí rí o òun ni mo fún ní caris ni mo fún caris ni mo fún mi ò lárúkọ ọmọ lé lórí nígbà tẹ́mi ń ṣèyàwó bóyá primary school ló sì wà nígbà yẹn tó fẹ́ mi wọlé caris ni mo fún mi ò la orúkọ ọmọ lórí rí dọ̀la bí a mo ṣe ń larúkọ ọmọ lórí lórí ètò yìí kárìsì ni mo fún ẹ̀yin ọ̀yàwó tẹ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ lọ wo surname ẹ rí i pé surname kan náà làjọ ń jẹ ẹ lọ wò anyway torí ngbà tí mo sọ̀rọ̀ nígbà àwọn kan ní ẹ ẹ wá ṣe kinní kan mo sọ wípé èmi yàtọ̀ sẹ́yìn honestly mo yàtọ̀ sí yín ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ yín tẹ máa ń bú mi tẹ máa ń ṣe kinní kan mi kì í gbogbo ọ̀nà ni mo fi jù yín lọ tó bá ní pé kọ́lọ́run ṣe nǹkan fún yàn mo jù yín lọ mo yàtọ̀ sí yín mi ìkọ̀ kí n àgbá tí ò lómi ló máa ń pariwo mi ò kí ń ṣe bla bla bla bla bla kínní kan mi dẹ̀ tí ò bá ṣe pé ẹnu ẹ̀yìn ayé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mò ń ṣe fáwọn èèyàn ẹ̀ ní lórí Facebook bó torí kẹ máa ní pé ọ́díò ọ́díò èyí tí mo lọ ṣe ní Nàìjíríà ẹ̀ lọ́díò ni otherwise mi mi ò ń ṣe tó ń máa máa ṣe kárí mi kẹ bá lè yìn mí mi ń ṣe tó ń ṣe bẹ́ẹ̀ honestly mi ń ṣe tó ń ṣe bẹ́ẹ̀ so ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ tí ẹni tó bá fẹ́ join group ẹ jọ ẹ send voice note calls yẹn ti pọ̀ jù ó ń pin mí lẹ́mìí ẹ má jẹ́ kí n máa kanra ẹ jọ ẹ má jẹ́ kí n lọ da yín lóhùn bẹ́ẹ̀ ṣe rudely ẹ jọ nítorí ọlọ́run mo ti padà síbi iṣẹ́ lẹ́nìí calls yẹn ni mí lára bẹ́ẹ̀ ṣe ẹ send voice note tí bá lísìn sí tó bá jẹ́ pé nǹkan tí mo máa pè yín padà máa pè yín padà fúnra mi ẹ jọ nítorí ọlọ́run kẹ chat mi up ẹ jọ nítorí ọlọ́run um, shabarikolo.com ẹ̀yin tẹ́ ṣe wà ń bẹ̀ tẹ́ bá mọ bó ṣe navigate ó sì ń lọ ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ ó dàárọ̀.